وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس أتوقف الله أشي الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بوا أريد النبي أتياوا صحابة àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìdílé alùpùpù lẹ́yìn náà a fira wa ní ìjókòóta wà yìí a kí gbogbo àwọn bàbá wa nígbàlẹ̀ ọlọ́mọdé àbáwá sọ́yìn ní ẹ̀sùn olóore àjẹ̀tún kí gbogbo àwọn ìyá wa náà abẹ́lẹ́ ọmọ bá subhanahu ìjókòó tí a yìí ìjókòó dùnú ni ọlọ́run subhanahu wa ta'ala kó má jẹ́ kó fi ìbànújẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ìjókòó ayọ̀ ní ayọ̀ wa ọlọ́run dákun má fọwọ́ ìbànújẹ́ kàn án ọlọ́run ọba ṣe orí ìdùnnú fún wa òun náà ni gbogbo wa ti wá péjọ síbí oníkálukú wá pé ojúṣe tiẹ̀ amarẹ́ni tó wá pé ojúṣe ìjẹ́bí amarẹ́ni tó wá pé ojúṣe ìjọ́rẹ̀ẹ́ a máa rẹ́ni tó wá pé ojúṣe ìjólúmà a máa rẹ́ni tó wá pé ìjólúṣe ìjà àfáà ojúṣe kálukú wa náà ló ti ní kálukú wa débi abẹ́lọ́wọ́ bá sánú tààlà kọ́lọ̀n kó mọ́ sí náà ẹnì kọ̀ọ̀kan wa lérí wọ́ọ̀dù tó bá tọ́ sí wa ẹ̀san dáadáa tọ́lọ̀ máa ń san àwọn ẹni tó bá ṣe dáadáa kọ́lọ̀n jọ kó san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san lọ́rùn àlẹ́yìn náà gbogbo wa náà la mọ̀ pé sábàbí ìjòkó yìí òun náà ni oore ìdùnnú ọmọ tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó jogún fúnkan nínú àwọn ọmọ ìyá wa bó tiẹ̀ ṣe pé àti bàbá tó bímọ àti ìyàwó wọn tó bímọ àti ọmọ tí wọ́n bí náà kò sẹ́ni kankan wọn Nàìjíríà àwa sì wá nàìjíríà ń bí àwa ń ṣe ìkómọ nínú ṣẹ̀ríà islam eléyìí kò sí nǹkan tó burú mẹ́ torí pé tó pàtàkì ò ní pé téèyàn bá ti bímọ kó dẹ̀ ṣe ojúṣe tọ́lọ́wọ́n ọba ní ká ṣe lórí ọmọ náà so nínú ojúṣe òun ni kéèyàn pa ẹran fún ọmọ yẹn ìlú wo la gbọ́dọ̀ wá pa ṣẹ̀ríà ò sọ̀rọ̀ pa ẹ̀ fún wa ìjíṣẹ́ yá béèrè lọ́wọ́ wa ni pé ẹ̀pẹ̀ran tẹ̀bá ti bímọ so tó bá wúyàn èyàn wá pẹran ní London tí wọ́n ń gbé àbó wúyàn èyàn rẹ̀ wá pẹran ní Nàìjíríà alimoyimu ni pé ṣé wọ́n ti pa ẹran lórúkọ ọmọ yẹn àbí wọn pa alhamdulillah tí èyàn bá wá pa ẹran tán kí ni ká ṣe sí Islam òtútù ọ̀sán fún wọn pa ẹ̀ tó a lè pe family ká pe ọ̀rẹ́ ká pe ojúlùmọ̀ ká pe everybody kó ní kálukú dẹ̀ wá pàdé ká gbẹ́ran yẹn kalẹ̀ ká ṣe oúnjẹ sí everybody máa jẹ́ eléyìí náà kò sí tó burú bẹ́ẹ̀ tó bá dẹ̀ wùyàn tó bá pa ẹran yẹn tán tó kún tó gbé apá tó gbé ẹsẹ̀ tó gbé orí tó yọ itan tó yọ ṣàtì tó yọ ẹ̀dọ̀ ó dẹ̀ kó sínú fíjà ẹ̀ òun àtìyàwó rẹ̀ tó bímọ ọ̀dẹ̀ tó ń jẹ nǹkan wọn eléyìí náà kò sí tó burú bẹ́ẹ̀ àwa ọ̀rẹ́ rẹ̀ kàn máa sọ lẹ́nu pé ah ah bọ̀ ó burú gan-an o rẹ̀ pa odidi ẹran ìwà àdìyàwó ẹ̀rẹ̀ dájẹ́ ìyẹn ló máa méjà wa but islamically kò sí tó burú tó túmọ̀ sí pé gbogbo nítorí ìṣẹ̀lẹ̀ náà àti ìkọjá la ìṣẹ̀lẹ̀ ọlọ́run àwọn abẹ̀rẹ̀ ọmọ Allah subhanahu wa ta'ala ọmọ náà ọlọ́mọṣẹ́ àbáwá fún na náà lálùbáríkà ẹ wá jọ ìjókòó yóò ti tẹ̀sí abẹ́kíjòkó yìí kó jẹ́ pé níta torí ẹ̀wà náà ní abẹ́ ṣe tó lásìkò táwọn abẹ́ lò pẹ̀lú wa ò ní pẹ́ láàrin 30-45 minutes àwa ti ṣe tán àwa sì lè mọ bá ti wà lọ tó tó bá di pé àwa fúnra wa lásìkò ká lè sọ̀rọ̀ àdíjẹ́ mọ rojọ́ kalẹ̀ tó máa dá akẹjẹ́ kí a jẹ́ kí ojú wa kó papọ̀ sí ojú kan ọkàn wa náà kó lè papọ̀ sójú kan torí pé ìta rò pé ó torí ẹ̀gbẹ́ ṣòkó ìkalẹ̀ òun náà nìkan bá ń ṣe lọ́wọ́ yìí if not everybody akọ̀dé adé jẹun ẹni máa jẹun tán adé fáyìn wíẹ̀ bọ̀ká lè bára wa sọ̀rọ̀ olójẹ́kọ́ ta tẹ́yìn lójẹ́kọ́ tó kí ẹ̀ lójẹ́kọ́ gba fíkà lójẹ́kọ́ pé àfá wá if not iṣẹ́ wà nílẹ̀ tẹ́lẹ̀ tí yẹn fẹ́ ṣe kọjá káwá fi àkókò tó abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fún tán oníkálukú wa náà ní ẹ̀sán olóòrùn àkọ́kọ́ o ní pé àwọn ìyá bàbá ọlọ́mọ tí wọ́n jẹ́ bàbá tó bímọ brọ́dà alami ọlọ́ba àtọwọ́lẹ́sàn lórí àwọn UK náà àwọn sí Nàìjíríà bọ̀wọ́dà pé mo gbọ́ pé àwọn ọmọ mi wọ́n wà ní Nàìjíríà àti wọn níjòkó yìí ṣé àwọn náà ní ok ìyá bàbá ọlọ́mọ Eh, ìyàwó kọ́lá ń ṣeré ìyá bàbá ọlọ́mọ kékeré ókè àwọn náà ti ń bọ̀ ókè wọ́n ní ìyá bàbá ọlọ́mọ kékeré náà ti wà ń kalẹ̀ báyìí àwọn ìyá bàbá ọlọ́mọ àgbà àwọn náà ń bọ̀ ọlọ́wọ̀n ní ba ìdùnnú wa jẹ́ eh, ìjòkó ìdùnnú ni ìjòkó yìí ọlọ́mọ fọwọ́ bànújẹ́ kan eh, mo dẹ̀ báwọn ọmọ mi wà náà àti ìyá bàbá ọlọ́mọ kékeré àti ìyá bàbá ọlọ́mọ àgbà bàbá tá a gbé ní bàbá ọlọ́mọ ìdíjọ́ kan lẹ bí òun náà ẹ ọmọ rò pé irú ìjòkó jẹ́ ìjòkó ìbáyìí ẹ̀ẹ́dẹ́ iná mọ̀ sí àwọn àbá àkọwà sọ wọ́n lórúkọ a jẹ́ pé kábàáyé dúpẹ́ fọ́lọ̀ pé lójú ẹ̀mí náà ọmọdé ìjòkó mọ fún jọ́sí àwọn náà ti fi ń ṣe fún ọmọlẹ́ni ọlọ́run ò ní fọwọ́ bàmíjọ́ kan oríire náà ọlọ́run àjẹkù kalẹ́ ọlọ́run abá tún wá ṣe ọ̀pọ̀lọpọ̀ orí ọlọ́run abá tún ṣe fún gbogbo wa ọmọ tí a torí ẹ̀jòkó orúkọ ọmọ yẹn bàbá ọlọ́mọ ti sọ pípẹ́pípẹ́ ó dà níjọ́ tí wọ́n ti ẹ̀dí bímọ ni wọ́n ti sọ orúkọ ọmọ yẹn fèmí pé ọmọ àwọn táwọn bí o orúkọ tí a máa jẹ́ lélẹ̀ tí ọkọ̀ tó ló pẹ̀ pé ọmọ táwọn bí orúkọ rẹ̀ a máa jẹ́ orúkọ rẹ̀ a máa jẹ́ ẹjá pé rárá ẹjá pé ara ẹ̀hàn Muhsin ẹ̀hàn bẹ́ẹ̀jẹ́ pé ara iná ní kẹjú mọ́ pé o Muhsin lórúkọ ọmọ àwọn áfíkà kó pé Abu Huraira ẹjá kó pé lẹ́kan ẹjá pé mà ẹjá pé sí mà ayíwá tó dábàá ti jẹ́ pé orúkọ ọmọ yẹn pé pérépéré a máa pè ní Muhsin Abu Huraira Muhsin Abu Huraira Muslim Abu Huraira ah, Abu Huraira Muslim ẹ̀yí jẹ́jẹ̀dé ẹjẹ́ ìpójú jẹ́ náà fún ẹ̀ṣẹ́ máa jẹ́zá àtúmọ̀lá àfẹ́ orúkọ ọmọ yìí ni Muslim ẹgbẹ́ lára mà Muslim ẹgbẹ́ mà Abu Huraira Abu Huraira àwọn mọ́rin ajé Abu Huraira ẹgbẹ́ bẹ̀rẹ̀ ẹmọ́ wọ́n ni ayò Abu Huraira orúkọ tó dá ní ohun ọlọ́kọ̀ọ́bá fún a ní ká sọ túnmọ̀ ìtumọ̀ Muhsin ó ní pé ẹni tó máa ń ṣe dáadáa tó bá ṣe nǹkan báyìí fẹ́ pàfẹ́ tó bá wùwà ìwà yẹn máa perfect tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn máa perfect nígbèsí ayé ẹ̀ kò ní mọ̀ nǹkan bí ìṣèkọjá kó mọ̀ ṣe dáadáa ọlọ́run kó bá a ṣe ọmọ yìí ní muhsin kó ṣe ní muhsin fi qawlihi kó ṣe ní muhsin fi amalihi kó ṣe ní muhsin fi aqidatihi kó ṣe ní muhsin fi tarbiyatihi kó ṣe ní muhsin fi infaqihi kó ṣe ní muhsin fi kulli shay ọlọ́run bá a ṣe ní ẹ̀já mọ̀ ṣe dáadáa gbogbo nǹkan nínú àwọn àlùfáà tó wà láyé lẹ́nu afá kan wà ní Madina àgbàlagbà afá ni wọ́n a ń gbé wọn ní Sheikh Abdul Muhsin Al-Abbad Al-Badr abájá dárúkọ yìí Abdul Muhsin Al-Abbad àgbàlagbà afá ni wọ́n ní Madina lẹ́yìn débi pé ẹ gbọ́dọ̀ dáńkọ wọn kẹ́nìkan sọ fún wọn mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ìfáàsì abá máa fà tó jẹ́ àfà tó nílànà Al-Qur'an àti súnà nàbì ẹ gbọ́dọ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ pé so màfà tó ń pè ní abdulmuhsin kó wá lówó màfà náà ẹni ẹjú ṣe ń pè so àfà lánlá ni wọ́n tí ọmọ yìí náà ọlọ́ba sílé yàn lánlá ní islam bákan náà ṣẹwàá rórúkọ tó fún kú ní àlámọ́ ń pè yẹn tí wọ́n pè ní Abu Hurairah ẹnìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn sọ̀hábí àdẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam eni tó ń jẹ́ orúkọ yẹn ó wá sọ láìka ànábì gan ànábì náà like láìkẹ̀ẹ́ ó lọ́bà nábì débi pé gbogbo ìgbésí ayé ẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam olómọbí ń tẹ̀lé aṣojú gbogbo èèyàn bá ń loko tán lodò tán lọjà tán lọ wálé ayé Abu Hurairah radiyallahu ta'ala an òun á wá jókòó tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tá ànábì bá ń sọ òun máa fẹ́ understand yẹ jẹ́njọ́ tó náà bá fẹ́ dìbí báyìí fáwọn èèyàn báwo ló ṣe máa rọrùn iṣẹ́ tábùrù rọ irọ́ ṣe nìyẹn tí ó pé àbúrò rọ irọ́ táwọn sọ yìí náà ó ń gan fún rẹ̀ mú sí ẹni tó ń ṣe dáadáa lòun náà torí pé ó gbìyànjú gan níbi ọ̀rọ̀ ìmọ̀ Islam ọlọ́mọṣà bá wa sọmọ náà ní ọmọ ni Abu Hurairah awábẹ̀rẹ̀ Allah ta'ala àdúrà kan wà kò lè gbà tàbá ṣe fọ́mọ̀ ẹ̀ tàbá ní ọlọ́run jẹ́ kó bá àbúrò rẹ̀ rọ̀ pé kó tó àbúrò rẹ̀ rọ̀ kó lè tó tamarídì oríire tábúrò rẹ̀ rà ṣe jù láyé ó ní pópojú rí ànẹ́gbà Muhammad sallallahu alaihi practice ìsìláàmù lójú ànẹ́bì ó dẹ̀ kú wa ìbá practice ìsìláàmù bí ànẹ́bì tó gbìyànjú lórí islam dáadáa tó lè fojú rí ànábì láyé ṣá tẹ́lẹ̀ kó dàlù kí á mọ̀ nìyẹn àmọ́ àdúrà tá a máa ṣe ni pé ìgbìyànjú àbúrò wa yìí náà ṣe kó ṣe dáadáa ẹ ìgbìyànjú àbú islam lórí àbúrò rẹ lórí ìmọ̀ ọlọ́ba ṣe fún ọmọ yìí náà bá wa fi ìmọ̀ yé bá wa fi ẹ̀sìn yé bá wa ṣe lálárìjì kí ọmọ bá wa ṣe lólókìkí ọmọ lórí dáadáa má ṣe ní ọmọ àbànújẹ́ má ṣe ní ọmọ àbùkù náà orúkọ ọmọ láti mọ̀ yìí Muhsin lórúkọ ọmọ Muhsin Abu Hurairah olórúkọ ọmọ wa ìtawà ní ká ti ṣe lọ́wọ́ láǹfààní ìjòkó ìlú pé ká tó bímọ ìgbìyànjú wo ló yẹ ká ṣe lórí ọmọ wa ó máa fọ́nì ìgbà tí mo rí tọ́pìkì tí wọ́n tẹ́ndẹ̀ sí mo smile mo ní brain tó wà behind the topic tí wọ́n choose yìí ó jẹ́ brain tí ẹ̀sìn ti wà ń bẹ̀ díẹ̀ wọ́n jẹ́ rí brain tí ò lẹ́sìn ó rò pé after téèyàn bá bímọ tán lèèyàn tó máa ń ṣègbìyànjú lórí ọmọ ìgbà yẹn láyé ṣẹ̀wá máa lọ wádìí ń pa ìlànà owó ní mùsùlùmí fi ń tọ́mọ after tó di bímọ tán dó téèyàn bá bímọ tán tó ṣẹ̀ṣẹ̀ ń wá kò sí ìlétí náà o àmọ́ ibi tí ìtọ́jú ọmọ ti bẹ̀rẹ̀ ó ní kọ́mọ̀tì ẹ̀ tó wálé ayé rárá ibẹ̀ láti máa ń tọ́jú ọmọ wọ́n nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ọmọ ya ọmọ dáadáa jù àtìgbà tá a ti máa ń pìtì ẹ̀ fọ́mọ ó ní kọ́mọ̀ nínú main factor nǹkan tí èèyàn fi máa ń tọ́ ọmọ kí èèyàn dẹ̀ fi máa jèrè ọ lórí ọmọ yẹn nǹkan tó níṣe pẹ̀lú ká tó bí ọmọ jẹ́ after tá a bá bímọ tẹ́ nǹkan ìyá máa continue ó ní nǹkan tó yẹ kó tóbi àmọ́jọ lọ́pọ̀lọpọ̀ àwọn tá a bímọ a máa ń fojú kéré nǹkan náà nǹkan ọ̀pọ̀lọpọ̀ máa ń wá fún ọmọ ẹ̀ best school nǹkan ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wá fún ọmọ rẹ̀ best madrasa ìtọ́pọ̀lọpọ̀ wa máa ń wá fún ọmọ ẹ̀ best teacher ìtọ́pọ̀lọpọ̀ wa máa ń wá fún ọmọ ẹ̀ best environment ìtọ́pọ̀lọpọ̀ máa ń wá fún ọmọ ẹ̀ best country gọ́sẹ̀ ah, níbẹ̀ kọ́ mọ́ wá dúró nàìjíríà ìtọ́pọ̀lọpọ̀ máa ń wá fún ọmọ ẹ̀ nìyẹn meanwhile gbogbo àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí àìmọye ọmọ tó lọ best school ọmọ tó ní best teacher ọmọ tó gbé ní best environment ọmọ tó gbé ní best country bọ́kí lọ́mọ ẹ̀ padà yà ìyàkúyà náà ló padà yànà ọ́ gbogbo náà lámọ́ àìmọ́yọ́ ọmọ bí ìṣẹ́ máa wò láwò sunkún báyìí òun á dẹ̀ mọ́ wo rẹ̀ láwò rẹ̀yìn wọ́n tún wá wo rẹ̀ pé nulé tó ń gbé comfort òun lòún wà òun gbádùn òun ṣe gbá òun ṣàwo but fact ni pé ìjèrè ọmọ gángan níbi tó wà ká tó bí ọmọ rárá òun láti máa ń ṣègbìyànjú lórí ẹ̀ kí tó wá lọ ẹjá gbọ́ fáàtì kan pa ọmọ bíbí òun ká gbọ́ fáàkì kan nípa ọmọ títọ́ o ṣe rí abímọ ìsìláàmù wọn sọ fún wa pé ká tó bí ọmọ yẹn ni ká ti mọ̀ ṣègbìyànjú lórí títọ́ rẹ o tábà bí tán ká tó mọ̀ ṣègbìyànjú lórí o ìsìláàmù ò sọ fún wa pé ìgbìyànjú wa yẹn ló fẹ́ dìtámìnì tọmọ yẹn fẹ́ yà ṣe rí gbìyànjú tá a bá ń ṣe wàhálà tá a bá ń ṣe àmọ́mọ́ lọ sùn àmọ́mọ́ lọ lékéw àmọ́mọ́ lọ mọ́sí àmọ́ gbogbo àwọn ìgbìyànjú yẹn òun kọ́ ló máa determine ìtọ́ ọmọ fẹ́ yà ìtọ́ ọmọ wa máa yà ìtọ́ máa determine yẹn òun náà ni qadarullahi subhanahu wa wa ma sha'a ọba ala ní tọ́lọ̀n bá ti kádàrá lórí ọmọ tó bá lè wú ọlọ́run ọmọ ọlọ́mọ ṣàwọn ọmọ tí tọ́ rárá kò rẹ́ni kò rẹ́ni náà lọ

kò sí iye táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ò lè ná lé lórí torí kọ́ bá lè ya ọmọ dáadáa at the end of the day kí lọmọ náà padà ń yà ni mo mọ kan. mi ò ní dárúkọ ẹni yẹn but mi ìgbọ́dọ̀ dárúkọ ẹni yẹn nínú island yìí láti Lagos Island sí ìbẹ̀lódé ní Lagos State a gbọ́dọ̀ dárúkọ ẹni taa sọ ìkẹ́ni ẹ̀kọ́ sọ tẹ́bàtẹ̀ wá kò láwọn mainland ẹbọ́ thailand wa ẹ ń padà lọ sọ́nà lẹ́kí kò síbi tán máa fi dárúkọ ẹ̀ ẹ rẹ̀ láàrin àwọn mùsùlùmí o ẹ dárúkọ rẹ̀ láàrin àwọn tí ó ṣe mùsùlùmí o everybody ló mọ̀ ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ jẹ́ kí èmi mọ̀ kankan pa ènìyàn tó wá pa mí lẹ́yìn nínú àwọn bí student nìkan ẹ wá lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀mí náà nígbà tí yàn ṣiṣẹ́ ẹ̀mọ̀ ó lè jẹ́ driver ó lè jẹ́ irú àwọn jẹ́ bẹ́ẹ̀ èmi jẹ́ ẹ tó kọ́ bàbá yọ lọ́mọ máṣàlá ẹgbẹ́ wulẹ̀ta bárakàlá fíkùn ẹkú ewu náà àbíkọ́ tẹ̀wàá tó bó ti ní mò ń wò jẹ́rẹ̀ ẹyẹ fún ọláyẹ ọlọ́àbá awọ mọ́ràn adẹ́dẹ́kẹ́ jẹ́rẹ́ wọn papọ̀ ẹni tí mò ń sọ yìí ìyẹn ńlá ní Nàìjíríà ó tọ́mọ ẹ̀ àwọn ọmọ yìí skul nàìjíríà wọn lọ skul lábọ̀ àwọn ọmọ yẹn láì tí ìmọ̀ ṣe wọn ti gba sálárì bọ́ tó ní kọ́mpútì ó lọ fún rẹ̀ nínú àwọn tó ṣiṣẹ́ nàìjíríà tó rúwọ nàìjíríà dáadáa rẹ̀ ó wá dá kọ́mpútì ó dá fásitì lẹ̀ ó kàn fi àwọn ọmọ ìdílé kan sálárì gọ́ọ̀mù ẹ̀ ń gbà ẹni tó jẹ́ md kọ́mpútì yẹn ò gba sálárì yẹn ọ̀ṣẹ́ wọn tó kọ́ ni kọ́mọ máa gba over one million naira monthly kódà tó di ọ̀dù fifteen tó mọ́ tó kọ̀tọ́ every friday club ní ráì tó bá ń lọ club ó lè kó five hundred thousand dání arọ sí fún everybody afúnwó afún girlfriend lówó afún everybody lówó abroad ló ti lọ sùn tẹ́lígbà tó yá tí sálárì yẹn bá ti wá tán tí ò ní mọ́ tó máa di pé kó mọ gbowó mi agbowó lọ dájú gbowó lọ ọmọ mi ìgbà tó yá bàbá ìjà rí pé òun ní fọmọ ẹ lówó mọ àwọn táwọn sọ ìyàwó tó wà òkè ní nàìjíríà ìgbà tó fún lówó mọ the next thing tó máa ṣe flat dábì ẹ fún fúláàtì tán fún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ tv tán rà fún wọn kọ́ gbé ta tó bá ti mọ́sálásí tán ó ta tv ó fi ẹgbẹ́ bùkátà mọ́ sí ẹ mọ́ tó tẹ̀lé ó tún wọnú lé kí ló tún lè ta ẹ mọ́ jẹ tàn yín ó ta tv ó ta chia ó ta wo tó ń lò lé ó wá tà títí ó tún wá ta rọ́ọ̀gì tán ní kó mọ fi sùn rọ́ọ̀gì rọ́ọ̀gì tó wà nínú ilé rọ́ọ̀gì tán tẹ́ sílẹ̀ ó tún wá ta rọ́ọ̀gì ìjọkù ní kó ta lé ìbọ̀pọ̀ ní dọ́kúmẹ́ntì ilé láti bàbá ẹ lọ gbé dọ́kúmẹ́ntì ilé yẹn sí tòsí ó máa ta fúláàtì díẹ̀ adẹ̀bí fúláàtì ẹgbẹ́ ẹ̀ kalẹ̀ ṣé ọ̀ràn owó tọ́ ni best school ló lọ best country ló ti lọ kàwé náà ẹ̀gbọ́n àbáwá kàwé nàìjíríà òun máa pa wá òjò máa pa wá òun máa mú wa àlérò mi àlérò jẹ gidi jẹ bọ́ ilé ìlọ owó mi tó dá bọ́ kí lọ́mọ yẹn padà yà so ìgbìyànjú wa ẹ̀rẹ̀ máa ráwọn ọmọ tó yẹ pé

tí wọ́n rí kó ọmọ wa lè wá ju ọmọ dáadáa àwa nílì àwọn ìgbìyànjú yìí síwájú ká tó bí ìgbìyànjú alákọ̀ọ́kọ́ gbogbo ìgbìyànjú yẹn pátá ó dúró lórí ìgbìyànjú alákọ̀ọ́kọ́ yìí òun náà ni àdùá àdùá àdùá kí ni mo pè é ní ọmọ àdùá ẹ má jẹ́ ká máa ní confidence lórí àwọn ìgbìyànjú kéékèèké tá à ń ṣe kó lẹ́nu bí màá bìlí pé a. Ah, àmọ́ mọ́tọ́lọ́tọ́ àwọn alùsùn náà lọ́mọ mi lọ ìgbà ẹ̀ẹ́ imam lọ́mọ mi gbé ọ̀dọ̀ and so what gbogbo yẹn ọmọ mi ní nìkankan ọmọ chief imam fún rẹ̀ gan-an ọmọ chief imam alọ́mọ ẹ̀ ń gbé ẹni tá a máa ń fa ọ̀rọ̀ wa lílọ́wọ́ lórí ọmọ oná ni Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ wa wá níbi àdúrà ṣé wá rí àdúrà yẹn bí tó ti bẹ̀rẹ̀ orí ọmọ kọ́ la ti máa kọ́kọ́ gbé níbi tí àdúrà yẹn ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni irú ìyàwó wo la fẹ́ fẹ́ irú ọkọ wo la fẹ́ fẹ́ ọlọ́run àwọn ìyàwó wa bá wa ṣe wọ́n ní ìyàwó rere àwọn ọmọ wa bá wa wọ́n ní ọmọ rere àwọn ọkọ wa báwa ṣe wọ́n ní ọkọ rere ṣẹ́rí tí ìyàwó bá jẹ́ ìyàwó rere bí ọkọ tóun náà jẹ́ ọkọ rere wọ́n ti ní foundation wọ́n dẹ̀ ti kó more than seventy percent èyí tó máa jẹ́ kọ́ ọmọ yẹn yà ọmọ dáadáa tọ́lọ̀ ń bá kọ́ bẹ́ẹ̀ because tá a bá bímọ tọ́mọ yẹn bá padà dàgbà mọ́ wa lọ́wọ́ tán lára ẹni tó mọ́ ma ti kọ́kọ́ lẹ́n ara ìyá ẹ̀ ara ẹni tó ma ti kọ́kọ́ lẹ́n first teacher ọmọ òun náà làwọn parent àwọn parent méjèèjì ìyá ló wá close mọ́mọ́ jù ogun la mọ̀ nígbà táwa náà wà lọ́mọ òpó ìlú ta kéré jù báyìí lọ dáadáa dájọ́ ọmọ òpópó ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹjọ́ ta ló kọ́ wa lọ́rọ̀ sọ àwọn ọmọ mi wá mọ́ rìn ta mọ́ ń fà rìn báyìí táwọn ọmọ tẹ̀sẹ̀ báyìí àwọn ọmọ mi wá ní inú kàfẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ wọ́ṣọ́ tálọ́kọ́ abọ́ṣe mọ́ ń wọ aṣọ àwọn ọmọ mi wá ní ìgbà tàbẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ wẹ̀ tálọ́kọ́ abọ́ṣe mọ́ wẹ̀ àwọn ọmọ mi wọ́ṣọ́ àwọn mẹ́kọ́kọ́ wẹ̀ fún wa lẹ́tà àwọn náà wọ́n kọ́ wa pé bá ṣe mọ́ wẹ̀ lélẹ́yìí ìgbà ẹlòmíì tó fi pọ́ ọmọ 14 15 years mọ́ mi rẹ̀ sì mọ́ wẹ̀ fún ó lè tó tó mọ́ wẹ̀ fún rẹ̀ wọ́n tó bá wẹ̀ fún rẹ̀ báyìí kò pé àkàndá àbí ìdá làwọn màmá máa ń pè fún ẹgbẹ́ ẹ̀ pé ìdá ló wà ní gbogbo etí ẹ̀yẹ kò mọ́wẹ́ ni ẹ náà àwọn ìgbìyànjú yìí àwọn ta ló máa ṣe jùlọ àwọn mọ́mì ìwà ló máa ṣe so ìyá tó bí ọmọ ó sò ní responsibility tó pọ̀ tó fẹ́ kó lórí ọmọ ó ní àwọn iṣẹ́ tó pọ̀ tó fẹ́ ṣe lórí ọmọ so tí ìyá yẹn ò bá ti wá lọ wà responsible tá a bá ti lọ fẹ́ obìnrin rere tí obìnrin yìí bá ń bímọ fún wa dé ó máa tọ́ ọmọ wa bóun náà ṣe rí o ẹni tó bá fẹ́ obìnrin tí ó mọ̀ràn sọ tó kò mọ́ sọ̀rọ̀ jàù jàù jàù jàù possibility tẹ́ńdẹ́sì kọ́ máa yẹn kóun náà wọn sọ̀rọ̀ ó wà àbí kò ti wà ó ti wà èèyàn tó lọ fẹ́ obìnrin tí ò kí ẹ̀ tí ò kí ń ka nǹkan fún tó bá bímọ tí gbogbo ọmọ rẹ̀ ò bá ti ẹ̀ bẹ́ẹ̀ possibility kẹyọ kan àbí méjì àbí mẹ́ta orí bẹ́ẹ̀ ó ti wà náà láti wá lè jẹ́ ká jèrè ọmọ wa láti lè fúrí ìwájú ọlọ́run lórí àwọn ọmọ wa a ní ìdíká fa ọ̀rọ̀ wa lé ọlọ́run lọ́wọ́ àrọ̀wọ́ta láti dùn á àdúrà yẹn máa bẹ̀rẹ̀ bá ti kọ́kọ́ la fẹ́ fẹ́ àyà tó wà náà Al-Qur'an ọlọ́run ń sọ̀rọ̀ pa ilẹ̀ ni wal baladu tayyib يخرج نباته بإذن ربي، والذي خبط لا يخرج إلا نكدا ألا نشاري إلا تبدا إلا تني فتليس دادا يخرج نباته بإذن ربي. ألا نتبدا مرقب جاده pẹ̀lú yọ̀ǹda ọlọ́run irúgbìn rẹ̀ máa dáadáa èso tí a jáde ń bẹ̀ èso yẹn máa da torí pé ilẹ̀ yẹn náà ó da ọ̀rẹ́ lù ọlọ́ni bọ̀t wà lẹ́bi kọ́bù àmọ́ ilẹ̀ tí ò bá da tó jẹ́lẹ̀ tó dẹ̀dú tó jẹ́ ilẹ̀ òkó láyé kúrúdú ilẹ̀ nẹ́kìdà ìkankan ò ní jáde ń bẹ̀ àfi nǹkan tí ò da nǹkan tí nǹkan ló máa jáde ń bẹ̀ nǹkan tí ò gbádùn ló máa wà ń bẹ̀ nǹkan tí ò ṣe déédéé òun la máa bá ń bẹ̀ kí ló dé ni pé nítorí pé ilẹ̀ yẹn fúnra ara rẹ̀ náà kò dáa ọlọ́run kó fún mi àti lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó ṣe wá ní mùsùlùmí gidi o ọlọ́run kó dẹ̀ ṣe wá ní ẹni rẹ̀ tá a bá fẹ́ fẹ́yàwó láti mọ́ wo bá a ṣe pọ́mọ wá ti fẹ́ rí èèyàn mọ̀ wo ni pé á àwọn ọmọ tí mo fẹ́ bí mo fẹ́ kan jẹ́ báyìí mo fẹ́ kan jẹ́ báyìí mo fẹ́ kan jẹ́ báyìí mo fẹ́ kan jẹ́ báyìí tẹ́lí gbogbo mo tí èèyàn rò pé èèyàn fẹ́ kó jẹ́ yẹn èèyàn wá lọ wo ìyàwó wo obìnrin ìwo ló ní tírẹ́sìtì irú nǹkan yẹn ẹjọ́ ẹni tó fẹ́ kọ́ mọ òun lẹ́sìn tó fẹ́ kọ́ mọ òun bẹ̀rù ọlọ́run tó wá lọ rèé fẹ́ obìnrin aláṣẹ́wó ó ti ṣìnà àbí kò ti ṣìnà ó ti ṣìnà náà ó mítà ìdẹ̀lẹ́ tó bá fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà ya aláṣẹ́wó tó wá lọ ń fẹ́ obìnrin boríborí tí òun náà ti ṣìnà bẹ́ẹ̀ òun náà ti ṣìnà bíkọ́ tó lọ bí tó fẹ́ tó nǹkan téèyàn bá fẹ́ kọ́ mọ òun yà èèyàn máa wò ó obìnrin tí èèyàn fẹ́ fẹ́ eléyìí ni àwọn ọ̀nà tá a máa ń fi ń tọ́jú ọmọ síwájú ká tó bí so ilẹ̀ tó bá dáa irúgbìn tó dáa ló máa mú jáde ilẹ̀ tí ò bá dáa irú irúgbìn tí á dàbí tiẹ̀ náà lòun náà máa mú jáde ẹlẹ́ẹ̀kejì tàbá ti wá sí gbìyànjú lórí irú ìyàwó tá a fẹ́ tó máa dìtámẹ́ báwo lọmọ wa náà ṣe máa dà a máa tún wá ṣègbìyànjú lórí ọmọ yẹn náà pẹ̀lú àdúrà àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ níjọ́ tí wọ́n bá fẹ́ bí mọ báyìí bóyá ìyàwó wọn lóyún ni o àbí ìyàwó wọn ò lóyún àwọn abẹ́ mọ ṣàdúrà ọmọ àdúrà tí gbogbo ọmọ ń sábà ṣe ni pé rọ́bì hábùlí mìíràn sàlìṣì rọ́bì hábùlí mìíràn sàlìṣì rọ́bì hábùlí mìíràn sàlìṣì àwọn ọ̀kan tí ń tọrọ ọlọ́njọ́ fún mi lọ́mọ ohun iná ọmọ sọ ní pé ọlọ́mọjà fún mi ní ọmọ dáadáa ìgbà kúrò tó bá fẹ́ tọrọ àrọ́mọdọ́mọ wá tún máa ní zurriyatan tayyiba ìtumọ̀ zurriyatan tayyiba ó ní pé àwọn àrọ́mọdọ́mọ tí a mọ̀ já Ibrahim aléṣọ́látù sọ́lámù suratul Baqara ìgbàtọ́lọ̀wọ̀ bá ní òun ṣe àdánwò fáàdínlẹ́bí Ibrahim bí kẹlìmẹ́tín pẹ̀láwọn nǹkan kan àwọn gbóló nǹkan fa àtẹ́mẹ̀hùn anábì Ibrahim dẹ̀ dúró tí àwọn gbóló yìí bó ṣe yẹ ọlọ́wà ní tó fi compensate ẹ̀ ní pé inni ja'iluka linnasi imama ọlọ́nirẹ̀ Ibrahim ebi náà bẹ́ fi ẹ́ ṣe aṣíwájú ó nílé ọlọ́run mo ti gbọ́ tèmi báyìí gbádùn àìsíṣẹ́ lórí tèmi àwọn àrọ́mọdọ́mọ mi náà mo fẹ́ káwọn kan náà jẹ́ ọmọ wa náà ni ọmọ rí so tí ìyàwó wa a bá ń tọrọ ọmọ fún wa ṣàdúrà pé ọmọ pọ̀ lọ́dọ̀ ọlọ́run bá ṣe lọ́mọ tó jẹ́ imam lọ́dọ̀ ọlọ́run ọmọ tó ń gúngò náà ọ̀dọ́lá ló wà ó wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ ọmọ ti wá bẹ́ẹ̀ ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lábẹ́òkúta àdìsẹ́gùn tí wọ́n mú àwọn ọmọ mẹ́ta kan àwọn ọmọ mẹ́rin àwọn ọmọ ìkan ọmọ twenty ọmọ nineteen ọmọ eighteen ẹ ìtúbẹ̀ ìyá ìpèsè ẹ̀sìn ẹ wo éèjì àwọn ọmọ yẹn náà àwọn ọmọ eléyìí náà ọ̀dọ̀ ọlọ́run náà náwó ọlọ́run rí bíjì wọn sínú ayé náà ìyàwó aláwọ̀ máa jù káàrí it is correct wọ́n wọ́n ṣe ìfẹ́ àlúwà lọ́wọ́ wọn náà àwọn òbí kan náà lọ́wọ́ wa so èyàn ní máa fún mi lọ́mọ ó lè sí irú àwọn yẹn lọ́dọ̀ èyàn gbọ́dọ̀ ọba bá ń tọrọ ọmọ wọn ń tọrọ fún wa lọ́mọ

لئن آتيتنا صالحا tó o bá lè bá wa ṣe ọmọ yìí ní ọmọ rẹ lánàkú nẹ́nà mi ṣàtìrì a máa bẹ́nu ẹni tí ó máa dúpẹ́ fún rẹ ọ̀nà eléyìí já sí pé tíyàwó wa ò bá sì lóyún a ní láti máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ pé kọ́lọ́ ìjọ kó bá wa darí ìyàwó wa àbí ìyá tó fẹ́ bí ọmọ fún wa kó bá wa darí ẹ̀ kó lè bí ọmọ tí a jẹ́ ọmọ rere fún wa so a máa àkíyèsí ta pẹ̀lẹ́ kan nìyẹn tí aládùn àtàwà sọ yìí kí ìyàwó wa tó lóyún síwájú ká tó sẹ́yàwó wa abọ́mọ́ ṣe àdúrà rẹ̀ ọlọ́run fún mi níyàwó tí a bí ọmọ rere fún mi tàbá tún wá fẹ́ ìyàwó tán a tún mọ̀ ṣe àdúrà rẹ̀ ọlọ́run ti fún mi níyàwó àwọn ọmọ tí a bá mọ bí fún mi bá mi ṣe wọ́n ní ọmọ rere tí ìyàwó wa bá tún wá ní oyún tán tó gbogbo àfi oyún yẹn bá sì ń jẹ oyún a tún máa máa ṣàdúrà náà pé kọ́lọ̀ ń kó bá wa ṣe ọmọ náà ní ọmọ rere tí a bá tún wá bí ọmọ náà tán tí ọmọ yẹn á fi mọ dàgbà tí a fi di pé ọmọ yẹn padà ń mọ ọ̀rọ̀ sọ tí a fi di pé ọmọ yẹn padà ń di kóhun rákò a fi di pé ọmọ yẹn padà ń rìn ọmọ yẹn fi wá ń lọ skul ọmọ yẹn ń lọ mọ́dúrọ́sà ọmọ yẹn ń ṣiṣẹ́ a gbọ́dọ̀ tún máa fi àdúrà yìí sí orí àwọn ọmọ wa ṣùgbọ́n ẹ mọ́jẹ̀ kí n tàn yín ọ̀gọ̀rọ̀ àwọn òbí lè ní wọ́n ti fọwọ́ kékeré mú ọ̀rọ̀ àdúrà táwọn sọ kálukú ló fi ń ṣàdúrà fún wọn ìyẹn jẹ́ fún alẹ́gbàmù kan ọmọ wa fẹ́ ń ṣẹ̀gbàmù ní sùn àwa fẹ́ wò pé á ń ta máa wíṣì ní pé kọ́mọ yìí kó pass exam tẹ̀ ń bá àdúrà tá máa fẹ́ nù nǹkan tá a fẹ́ ìbáwò la ṣe lè àtìwẹ̀ tẹ̀rí tágẹ́tì ọ̀nà tá a máa ń rò pa máa bí àtìwù ẹ̀ ok ọmọ ìṣẹ́ ṣe ìdáhùn jẹ́ lọ gba títà kan fún kó wọ́n bá ṣe lẹ́sìn fún lórí mathematics kó wọ́n ṣe kíní kan fún lórí English kó wọ́n ṣe kíní kan fún lórí science ìgbìyànjú ni a kọ̀ndẹ́mù ẹ̀ ò dà a tún máa lọ sí skul wọn náà ife ó yá ẹ̀yin títà ẹjọba amójútó àwọn ọmọ yìí àwọn ọmọ ìdílé ẹ̀kọ́ jam àwọn ọmọ ìdílé ẹ̀kọ́ waec àwọn ọmọ ìdílé ẹ̀kọ́ neco ìgbìyànjú ẹjọ mélòó nú àwọn mélòó nú àwọn péré ló máa ń dìde ẹ̀dẹ́gbẹ̀dọ̀gbà ara nìkan ẹ bá wọlé ta mélòó nínú àwọn péré a wá bẹ̀rẹ̀ sí ní yanábílà wọ́n wá ní kí ló dé ó ní ọmọ mi tó fẹ́ ṣe exam mo ń ṣàdúrà fún kí ó lè bá pass exam ẹ̀ mélòó ló fẹ́rẹ̀ dì lójú bẹ́ẹ̀. tán bá bẹ̀rẹ̀ lọ wa pé òbí mélòó ló kù láyé tó máa ń gbìyànjú àti máa ṣe dùá tó máa ń ṣàdúà lórí ọmọ common tẹ́ lórí àdúà tá máa ń ṣe ó lè jẹ́ bẹ́ẹ̀ lómi ṣe wá rúdú ìdògbò báyìí táwọn afáà ti sọ irú ìdògbò báyìí di nǹkan míì fún wa tó bá ti wá débì irú ìdògbò yìí náà mọ̀ pé afáà ẹgbà owó two hundred naira rèé ọmọ mi Abdulrazak ọlọ́ba mi ṣe báyìí báyìí báyìí asúnmọ́wọ́ mi jáde owó hundred naira rèé ọmọ mi kìíní kan ibi eléyìí àdúrà tí ò jí yìí tí ò ní tí ò ní lẹ́sẹ̀ lẹ́rùn ṣe because àdúrà tí ò wá látọkẹ àdúrà tí ò ti tẹ̀mí tẹ̀mí ìgbà tí wọ́n gangan bá tó jòkó ìbá ló mọ́ sọ kìíní kan wọ́n ní ẹni tẹ́tẹ̀ bá ń ta ló mọ́ sí bàtà fi ń ta òun lẹ́sẹ̀ kò tó ní òun fẹ̀yàn ládùúrà but ọgọ́rọ̀ ẹlòmí ìgbọ̀n mọ́ ká jòkó lórí ṣe náà fílà kò mọ́ ká kírun tán ká ṣe dùá kò mọ́ ká wà lórí sùjú lórí ìforíkalẹ̀ ká mọ́ ṣe dùá kò mọ́ kọ́ wà lórí tàṣáwù lórí àtáyá ká mọ́ ṣe dùá kò mọ́ gbogbo ẹ̀ tó èyí tó ń mọ̀ sí ẹ̀ òní kóhun sáà lọ bí kóhun lọ sọ́ọ̀ kóhun lọ wájú kóhun lọ sẹ́yìn ọlọ́run kọ́mọ́sà bá wa tọ́jú àwọn ọmọ wa so àwa òbí tá a bá ń bímọ ṣẹ́rí nínú táà gbọ́dọ̀ fi ṣeré rárá ó lọ́rọ̀ àdúrà o ẹ má ká mọ ní confidence lórí skul tá a rán ọmọ wa lọ ká mọ́ gbàtọ̀jẹ lórí ilé kéwù tá a mọ́ ọmọ wa lọ mọ́tọ́rọ́kà tá a mọ́ ọmọ wa lọ ká mọ́ gbàtọ̀jẹ lórí environment tọ́mọ wa tó ń gbé ẹ má jẹ́ ká gbàtọ̀jẹ pẹ̀lú gbogbo gbé eléyìí wàlékùn sàlámù mọ́ra àmọ́tòlá wàlékùn sàlámù mọ́ra àmọ́tòlá ẹ má wọlé mọ́ wàlékùn sàlámù àríwí sára ẹ̀pẹ̀rẹ̀ máa ń ẹ̀kọ́ ewu jáde náà ọlọ́run àbá àfàlùbáríkà sí ẹ̀pẹ̀rẹ̀ dà ẹ̀kábọ̀ ọlọ́run àbá àforíjì àbá àsọmọ́nà lọ́mọ aláàlùbáríkà náà ọmọ wa àdúrà tàbẹ́ ṣe lórí wọn a ní láti mójútó àdúrà yẹn gan púpọ̀ torí pé olórí tá a máa lò nìyẹn kìí ṣe irú ìmáàmù olóbára ní ilé kí wọn tó ń lọ irú àfá wo lọmọ wọn bá rìn irú àdúgbò wo lọmọ wọn ń gbé àwọn eléyìí ó máa kàn àṣìṣì ẹ̀ ni but main thing tá a fẹ́ lò ní ọlọ́run tó fẹ́ ṣe ọmọ bó ṣe fẹ́ ẹjá wo àtẹ́bùwà ìsá aléìsọ́láàtù ìsàlám ìyá ìsá bí ìsá wọ́n lè sọ àtẹ́bùwà ìsá aléìsọ́láàtù ìsàlám ṣùgbọ́n nǹkan tá anábì Ìsá alayhi salatu salam níjọ́ tí wọ́n bí Ìsá ló ti ń sọ̀rọ̀ níjọ́ náà ló ti pariwo pé iṣẹ́ ọlọ́run ló ń wá jẹ́ níjọ́ náà ló ti sọ pọ́lọ́wọ́ ọba fóun ní síra qala inni Abdullah ó lẹ́rú ọlọ́run ọba nìyí níjọ́ tí wọ́n bí àtàrí al-kitab ọlọ́run ọba fún mi ní síra wa wọ́n àwùsọ́ níbi sọ́lá ọlọ́wọ́ bá sọ àsọ́lẹ̀ fún pé kí mọ́ sírun wọ́n zàká kí mọ́ yọ zàká máa dùn tó hayà lọ́pìn ìgbà tí bá ti mẹ́ láyé wà bá rọ̀ bí wà lídàtì ọlọ́wọ́ bá ṣe mí ní ọmọ rẹ̀ fún yá mi kò ní bàbá tó fi dárúkọ yẹ́ nìkan ọlọ́run ọba ló mọ ń ṣèyàn bó ṣe fẹ́ ìgbìyànjú mọ́mí ẹ̀ ò bá àwa pọ̀ kò bá àwa kéré kò bá àwa ṣe gbá káwá wo ànábì wa náà alayhi salatu wassalam ànábì náà ò bímọ ó tọ́jú ọmọ tiẹ̀ ànábì ọlọ́run ni ó bọ̀rọ̀ ọlọ́run tọ́jú ọmọ ẹ̀ ó fi ẹ̀sìn tọ́jú ọmọ ẹ̀ ó fi ìbẹ̀rù ọlọ́run tọ́jú ọmọ ẹ̀ ṣùgbọ́n at the end of the day ọmọ náà ò ya ọmọ dáadáa ànábì Ibrahim ànábì wa Nuh alayhi salatu salam ọmọ burúkú lọmọ rẹ̀ yá tó tí mo ti já ànábì Ọlọ́run ó ti di gbọ́nà fẹ́ pa àwọn ìlú rẹ̀ ó tún sọ fọ́mọ ẹ̀ pé wá ọkọ̀ tí Ọlọ́run ní kí gbogbo èèyàn máa wọ̀ yìí ìwọ náà wá wọnú ọkọ̀ ojú omi òjò tó ń rí omi tó ń sun tó dùn ọ̀rọ̀ lókè tó bá dé pọ́ìntì kan kò sẹ́ni tí wọ́n òkè apáta yẹn ìbẹ̀lẹ̀ mi sá lọ ìyá símú ni mìnàlmá òun ló máa là mí kúrò níbi omi yìí kò ní jẹ́ kí n bómi lọ náà ó ṣàgídí wájú bàbá rẹ̀ ó dẹ̀ padà yọmọ burúkú anábì Ibrahim anábì Nuh alayhi salatu salam ó tún lọ́n sọ bọ́lọ̀ pé ìrẹ́ ọlọ́gbọ́n ìgbà tó ló fẹ́ pa gbogbo òlú rẹ̀ promise tó ṣe fún mi ni pé àwọn fámìlì tèmi ò ní sínú àwọn ẹbí wa parẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni mo ṣàdéhùn bẹ́ẹ̀ pọ̀ fámílì ẹ̀tí wọn mìíràn làwọn olódodo àwọn olùgbàgbọ́ eléyìí tó wó yìí eléyìí laysa min ahli eléyìí ò sínú fámílì ẹ̀ dáadáa eléyìí tó wó yìí amalun ghayru salih ọmọ burúkú lélẹ́yìí ọlọ́mọ ṣe ọmọ wa lọ́mọ ọmọ so ìgbìyànjú wa ẹ jẹ́ ká jẹ́ lori a ó nírú skúwò lọ́mọ mi fẹ́ lọ a gbọ́dọ̀ fi yẹn náà lẹ́ o ẹmọ̀ pàǹ tẹnu mọ́ a gbọ́dọ̀ gbìyànjú ló nírú skúwò lọ́mọ wa fẹ́ lọ irú lẹ́kẹ́ wò lọ́mọ wa fẹ́ lọ irú àwọn olóbẹ́ mọ́ sífù kọ́mpìnì ọmọ wa àwọn àwọn olóbẹ́ jẹ́ ọ̀rẹ́ ọmọ wa àdúgbò wo lọ́mọ wa ń gbé àwọn ta lọ́mọ wa ń bá rìn gbogbo èyí la máa ní láti fi sí consideration ṣùgbọ́n ìyẹn kọ́ ni ó máa máa wá jẹ́ main target wa in tó máa máa kàn wá jù ó ní pé á ah, ọlọ́run àwa ń ṣègbìyànjú ni o ìwọ ló lè bá wa ṣe àwọn ọmọ yìí báyìí a máa wá jẹ́ ká dùn àpọ̀ ká tó fẹ́ ìyá wọn bàbá fẹ́ mọ́mì tó fẹ́ bí àwọn ìyàwó tó fẹ́ bí ọmọ fún wa a máa jẹ́ ká dùn àpọ̀ tí àwọn wa bá wà nínú oyún tó bá tún wá bímọ tán a máa tún jẹ́ kí àdúrà kó pọ̀ lórí àwọn ọmọ náà tó abẹ́lẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọmọ tí a torí ẹ̀sùn kó lè ní tí orúkọ rẹ̀ jẹ́ mọ́tì ọlọ́ọ̀bá aṣọ Ah, ọmọ náà kọ́nà bá wa ṣe lọ́mọ alágbàgbà kó bá wa ṣe ní ọmọ rí kó bá wa ṣe ní ọmọ ìdùnnú orúkọ tí wọ́n sọ kọ́nà jẹ́ púpọ̀ náà kóru ọmọ náà mọ́sílù ni wọ́n pè é ọlọ́run kó jẹ́ kó lè máa ṣe dáadáa kọ́nà kó bá wa ṣe ní ọmọ rí kó bá wa ṣe ní ọmọ alágbàgbà à ah, ẹ má wọ́n ní ọlọ́run á gbàdúrà wa ok wọ́n ní bá bá àwọn kó sí mọ́ṣáláṣí ẹ̀ àkáwọn mọ́bí wa mọ́ bínú káwọn yẹn dẹ̀ mọ́ bínú pé àbẹ́gbà kì í ṣe pé yóò nídìí owó kọ́ o èyàn kò sẹ́jú ò nídìí owó àbí wà nígbà kò sẹ́jú ò nídìí bá àtúnyẹ tó tó wá nídìí owó lè nínú wa wà torí a ní àwọn project tó tóbi tó tóbi sí owó gan owó kékeré ò lè ka ṣùgbọ́n ṣe rí káwá ti jòkó orí ìjòkó báyìí àwọn àlùfáà ni wọ́n kàn sọ di àti ká náwó mẹ́rin kò nẹ́sẹ̀sìrì ká náwó kò dẹ̀ nẹ́sẹ̀sìrì káwọn afá béèrè owó but ìkankan ló ṣẹlẹ̀ tí a ní láti correct tẹ́jà bá ti correct nǹkan yẹn tí correction bá nǹkan yẹn ó pè wá ju tàbá ti wá pàdé àwọn afá ẹwà dúró táwọn ọmọ wa kó kalẹ̀ jẹ́ pé wọ́n yí pọ̀ gan so a ní láti náwó tó pọ̀ báyìí a máa ń ná ìtó kéré ńgbà míì tó máa tó wá ní àlùbáríkà fáwọn afá yẹn wọ́n sábà ń lẹ́yìn tí ò ní lálùbáríkà fún wọn tó yẹ bá pọ̀ wọ́n á kàn gbà ní kò ní wúlò fún wọn náà because irú ìdòkó ta wáyì àwọn akọ́lá máa kọ́kọ́ jẹ́ àfà ní ayé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó là kọ́kọ́ àfà nínú àlùmọ́ yìí nínú generation àwọn ọmọlẹ́yìn anábùwà Muhammad anábì ní first àfà lẹ́kọ̀ọ́ anábì sallallahu alaihi wasallam àwọn èèyàn máa bímọ wọ́n dẹ̀ máa gbọ́mọ wọn bá anábì anábì á bímọ o parí ìtọ́lá ọ̀. ok ma ok ma alhamdulilayi alhamdulilayi ìbẹ̀rẹ̀ láti wà ẹ̀yẹ́ bá parí gan lẹ́nu. Náà. Ọmọ alálùbáríkà. Alhamdulillah. Ọmọ ọmọ alálùbáríkà. Alhamdulillah. Ọmọ tó bí iná ọmọ alálùbáríkà. Àmín. Ṣé Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Àmímà. Àmín. Àmín. Ọlọ́run àti àgbáńkà àti ọmọ náà. Àṣẹ rí àdúrà táwọn ọmọ wa ṣe irú àdúrà tá a fẹ́ nílé. Ẹ máa rí pé wọ́n ń ṣe àdúrà yẹn tí kí ni? tọkàntọkàn mo bá broda alamin inú mi dùn pé ọ̀rọ̀ yìí ṣojú mi báyìí eléyìí jẹ́ kémi náà mọ̀ pé àṣeyàn gidi ni wọ́n ẹ jẹ́ ká bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jọ di nǹkan everybody á mọ̀ mú wa mo kàn fẹ́ ni àwọn ọmọ mi ti sọ́lẹ̀ kan pé a máa kó ilé ìfún mọ́sálásí àbí àwọn tá a ní jẹ́mọ́ ọlọ́run àbúlá àlùbáríkà ẹ kó fún wa ok tó mọ́sálásí ok now tí a rí tẹ́ pé ìtàwọn mọ́mí wa sọ mọ̀ á líǹkì ẹ̀ mọ́rọ̀ tí mo sọ bọ̀ mọ̀ mo rí ni appreciate àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu yìí àwọn tí wọ́n ń sọ yìí brother alhamin àti ìyàwó wọn àwọn méjèèjì ẹ máa rí pé ẹlẹ́sìn ni wọ́n tí wọ́n dẹ̀ mú lóṣù láà ẹjọ́ ẹ̀yin lẹ́wọ́n pàṣẹ lókọ́mẹ́ntì báyìí á jẹ́ pé ìsìláàmù kọ́ wa ká ya ọmọ burúkú sáwọn òbí wa ọmọ tó bá ya ọmọ burúkú olóbẹ́ ya ọmọ burúkú ẹ wo bí wọ́n ṣe ń ṣe àdúrà yẹn tọkàntọkàn wọ́n ní ọmọ ìdòrò ni wọ́n ọlọ́ba aṣọ wọn lọ́mọ ìdòrò kalẹ̀ kó bá aṣọ wọn lọ́mọ olóríire ọmọ tó wá rí pé ọmọ tó tó wá bí kọ́nà tó bá bá aṣọ náà ní ọmọ olóríire ìgbàtẹ́ ìmọ̀ ọkọ̀ mọ fámílì kọ́ Umu Raihana àwọn náà wà lọ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n kọ́ mọ̀ ní fámìlì àwọn náà wá jẹ́ kí n mọ brọ́dà Al-Amin ẹ boríborí náà ni wọ́n àwọn ọmọ mi ara ọ̀hẹ́ ga lára náà Sàlámà lẹ́kùn ni máa ń sọ̀rọ̀. Sàlámà lẹ́kùn. Sábà ń pàǹtì ju wọn báyìí. Ókè wa, ayọ̀ àwọn. Sàlámà lẹ́kùn àbọ̀rí máa bọ̀ fún wọn. Ó ń pàǹtì ju yín lọ́wọ́. Ẹ ti ṣe sàlámà lẹ́kùn. Alhamdulillah. wa aláàbà sẹ́yìnẹ̀sẹ̀ inú mi dùn pẹ̀lú báwọn mọ́mí wa ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ ká mọ̀ pé tẹ́rí káwọn èèyàn máa borí kò ní gọ́mọ̀ níwà káwọn èèyàn máa borí kò ní gọ́mọ̀ jọ ọmọ rere ẹni tó bá ya ọmọ burúkú ni ká sọ pé ó ya Islam ó kọ́ wa ní so brother amin inú tèmi kan tó wá ń dùn sí wọn bọ́sẹ̀ àmọ̀ pé àti brother àti àwọ wọn àti títà rọ́díà àtọkọ tí wọn náà àti gbogbo wọn kò sẹ́ńtẹ́mì tí ìrìnà gbogbo wọn mọ́mì tí wọ́n yìí kò wá sẹ́ńtẹ́mì tí ìrìnà gbogbo wọn ṣùgbọ́n kò bẹ́ẹ̀ sẹ́ni tí àjọmọ́ sọ̀rọ̀ ní gbogbo àwọn táwọn sọ̀rọ̀ kọ́nà wọn bá ṣe wọ́n dáadáa èmi ni ó rí ẹ̀ kára tó ìbò kan tó pè ní wá sí lẹ́kṣọ́ mo lè mọ́ dáhùn àwọn orí ẹ̀ o ṣùgbọ́n èèyàn tí wá ọlọ́kúnlẹ̀ bá ṣe wọ́n ní ọmọ ìdílẹ̀ ọlọ́run bá ṣe wọ́n ní ọmọ ìdùnnú mọ́mí wá tún wá ní àwọn ọmọ táwọn náà tún wá ń bí gbogbo wọn pátá gbogbo wọn gbogbo pọ̀ lọ́run gbogbo wọn ọlọ́run bá ṣe gbogbo ọlọ́run bá láti báríkà kó bá ṣe wọ́n lọ́mọ ìdùnnú bọ̀ ṣe wá rí sábàtìlẹ̀ mọ̀ ṣàdúrà fáwọn ọmọ wa mọ́mí nínú ọ̀nà tẹ máa fi ṣégun tẹ bá ti wà láàrin ẹ̀yà àtọ́ lọ́run ní òru ẹ máa rántí wọn o ìyẹn ló lágbára ju

kíra sọ bí tó yẹ kówó yẹn mọ̀ lọ ìpìlẹ̀ lélẹ̀ àwọn èèyàn ẹ má bínú ẹ̀yàwó àtẹ́yìn bàbá àtẹ́wà tó gbóyìí àwọn èèyàn láàkọ́kọ́ ṣe dáadáa sáwọn àbá tẹ́lí táwọn àbó ò bá sọ lẹ́nu ni owó yìí ní tó jọ lójú tí wa wọ́n fi rán rórì wọ́n fi jẹ́ kílà pé wọ́n fi rán wọ́n jẹ̀sán lórílẹ̀ lọ central mosque àbí ẹjẹ́ abọ́nà mọ́sálásí káàkiri ìmáàmù mélòó ló ń gba sálárì ìgbẹ́ fún pé ìmáàmù ní ẹ̀ à ń san yìí báyìí fún ẹ̀ kò sí náà ìmáàmù tààrà rẹ̀ ti jẹ ìmáàmù abẹ́kọ́ kírun fájìlì abẹ́kọ́ kí zoro abẹ́kọ́ kí asẹ̀ abẹ́kọ́ kí magrib abẹ́kọ́ kí ìṣá ẹ̀jẹ̀ ń da abẹ́kọ́ kí fájìlì kó dẹ̀ tún kírun zúrì àti asìrì fún wa tó láìkì kó ti ẹ̀mọ́ gbé bí tó lè máa lọ sí ìlú mọ́ta tó síbi tó lè máa lọ ta ọjà bí ìlú mọ́ta káàkiri sọ pé àwọn ọmọ lọ sọ́fíìsì ní vi ẹjọ́ tí ìmọ̀ mú wọn lọ ṣiṣẹ́ ní vi traffic tó bá lóun kó bá lóun rí láti ìdúrí ilé gan kó tún padà sí ọ́fíìsì kó tún wá bí láti ásírí ó máa para ẹ̀ àwa láàbẹ̀ lórí ṣe tá à ń ṣe kámọ̀lẹ̀ ní kámọ̀lẹ̀ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kí mọ́mù wa ká kọ́lé fún àbí ká rẹ́ǹtì lé fún ká tọ́jú lé ló ra fún ìmáàmù kan ní àwọn àjẹmọ́ mọ́sálásí yóò kí lẹ́gbẹ́ta àwọn bá ní àwọn tí ìsọ sálárì mú sọ̀rọ̀ mọ́tò tẹ́rí bẹ̀yẹ àwọn afá àtàdẹ̀ ń sọ ilé èèyàn láwọn náà àwọn náà fẹ́ gun mọ́tò náà àwọn náà fẹ́ gbélé tó dá bẹ́ẹ̀ ṣe ń gbélé tó dá àwọn náà fẹ́ gbélé tó dá bẹ́ẹ̀ ṣe rán wọn lọ skú àwọn náà fẹ́ lọ sí skú náà ọ̀nà tẹ́ máa fi rówó ẹ̀ fún wọn ṣùgbọ́n gbogbo ọ̀nà ẹlòmí àkọmọ tí ó láàrọ̀ akọmọ lọ́sàn akọmọ lálẹ́ tí bá mẹ́kọ́ ọmọ tí ó máa kọ́ látàárọ̀ dúdú máa ní bírèkì bí ásírì a máa tún ṣe kíláàsì láti ásírì tó bá dúró bíi máa padà sí ọ́fíìsì tó bá dúró bíi máa tún ní kíláàsì after magreth tó bá bíi eight àwọn àfáà tó ń ṣe bẹ́ẹ̀ èló là ń sọ fún wọn ní sálárì àwọn àfáà tó nílé tí ó yẹ wọ́n lè láwọn gba owó àlàmísì níjọ bóyá jọ àlàmísì ìjọba gba hundred naira fifty naira fẹ́ máa ló wà dúrà òun fíìsì owó something like that owó yà àwọn èèyàn tó wá ní sán tí ẹni bá ti ń ṣe báyìí ibẹ̀ làwọn afáàyè náà máa wò pé kí làwọn wá fẹ́ jẹ ẹ̀ wọn jẹ ìmáàmù wọn sanwó fáwọn àwọn dáni tí ó lẹ̀ wọn sanwó fáwọn tókùn bá tún kú ẹ máa ní kí wọn àwọn àbá àwọn àbá òtún ní gbádùn àwọn náà máa wẹ̀ fókù àwọn náà máa bá lọ́sọ̀kù lára àwọn náà máa bẹ́ẹ̀lì òkú àwọn àbá wa ṣe gbogbo wàhálà yẹn kò sí nǹkan fi ń compensate wọn ìyẹn ló máa fi fà á tán bá dé ní òde èkó mọ báyìí òun náà fi ń introduce owó àlùbáríkà owó kan mọ́ gbọ́ọ̀ òun orúkọ mọ́ ha wá ìforúkọ mọ́ ṣe ń ha orúkọ mọ́ ha tọ́nà dábí ẹ̀ ó ti máa ha sọ́dọ̀ ẹ̀yà àfà tẹ́lẹ̀ gbogbo àwọn jẹ́ introduce wọ́n jẹ́ introduce kútùbà àkọ́tọ́ gbórúkọ ọmọ jáde kò necessary Ànábì sallallahu alaihi wasallam ó gbórúkọ ọmọ jáde kò pa kútùbà àbá tó bá tó bẹ̀ lè wá sọ ní tó bá wà o pé kútùbà táwọn ní ká nítorí tó bẹ̀ sọ àkọ́kọ́ ọmọ táwọn ọmọ abínú Islam Abdullahi ibn Zubayr Zubairi bin al-Awwam ló kọ́kọ́ bímọ ọmọ ẹ̀ tó bí ó gbé ọba Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní mo bímọ kí ni kí n sọ ọmọ mi Ànábì ló fọmọ ẹni Abdullah fún àgbọ́wà ìbáríkà àwọn ìka kúkú àrúkọ ọmọ jáde wọn àka orúkọ ọmọ ha ṣùgbọ́n gbà tó di pé àwọn àfáà náà rò pé ah, ebi màmá àbàdà wọn jẹ ẹ̀ẹ̀ṣètò báwọn ẹ̀ẹ̀ṣètò báwọn ṣẹ́yìn ìgbà táwọn àkàn tó wá dé táwọn tó wá ń kọ̀ǹdẹ́mù gbogbo ẹ̀ lẹ́sìn máa rí pé ẹnu bá wà lórí social media a rí pé àwọn àfáà wọn ń wọ́n kọ̀ sínú àti mọ̀dá ojú ń dídà rí o àwọn kan jáde wá pé gbogbo tẹ́ ń ṣe yóò sínú ìsìlámù náà àwọn kejì wá ń dá ọmọ pé kò sínú ìsìlámù báwo táwọn ní jẹun ní ó lẹ́jú wá ní pọ́ pariwo pé ẹni ká mọ́ gbowó ọkọ̀ mọ́ ẹni ká mọ́ gbowó àlùbáríkà ẹni ká mọ́ gbowó kúdúwà ẹni ká mọ́ lùbàndínlí ẹni ká mọ́ gbowó àbẹ̀lábù áá jẹ́ ká kú ní jẹ́ ká kú ní àwọn ìwà aláwọ̀ ìgbò ní tàrẹ̀ ẹ̀hẹ́ ẹ̀rí ti gòkè ẹ̀ ga ẹ̀ kọ́ kú ṣé káwọn mọ́mù aláwọ̀ wò lórí internet tẹ́sí rẹ̀ ìtò dìjà ni àwọn bílí pé ẹ̀ ń bàjẹ́ àwọn jẹ́ meanwhile àwọn tó yẹ kán pọ̀ rẹ̀ sì kọ́ ní dọ́jà fún yẹn àwọn èèyàn gbọ́dọ̀ kọ̀ndẹ́mù bàjẹ́ èèyàn àfá àtẹ́mọ́sí bàjẹ́ yẹn mọ́ káwá báwọn èèyàn sọ̀rọ̀ náà pé ẹja máa ṣe dáadáa fáwọn àfá mọ́ ẹ̀wọ̀ rọ̀mọdọ́n ló ń bọ̀ wáyìí èèyàn kásímà fún wọn rè tẹ̀mú máa gbé fún wọn ráìsì máa adẹ̀ kí ìwò lẹ́yìn wọn níwà iṣẹ́ bàbá lè lọ sí ìmáàmù lè lọ sí yẹn máa fi fún jẹ́ àti náà ní kó wà ní mọ́ṣáláṣí gbogbo gbà tí òun olórí burúkú lòun ni èèyàn lòun náà náà tó máa wò pé jẹ́ tòun ti wá bàjẹ́ ni everybody lọ kíní kan everybody lọ city mọ́ta everybody lọ bi àwọn èèyàn lọ mainland àwọn èèyàn lọ kíní kan wọ́n rówó tó wọ́n wá ní rówó ní alàbíjẹ imam wọ́n àfihàn sanwó fún wọn nàìjíríà ọ̀hún ọ̀nà ẹgbẹ́gbẹ́ fọ́nì kan wọ́n lù àwọn ìsanwó fún wọn fún wọn sanwó fún imam fún wọn sanwó fún imam tẹ́lá àwọn tó ń sanwó àwọn tó ń sanwó fún wọn tẹ́ bá dé lẹ́kí ẹlẹ́bàdé lẹ́kí tẹ́ islam mosque ẹlẹ́bàdé kìíní kan àwọn bí tẹ́sí máa tẹ́ bá kó 100 mosque jọ ní Lagos state tẹ́ bá kó 100 jọ tẹ́ bá rí mosque tí ó ń gba owó tí mọ́ọ̀mù wọn tán ń manage fún bọ́ ẹ̀mí tí mo bá ń sọ̀rọ̀ imam ni mí chief imam ni mí àwọn jọmọ́ ìdílé òṣèlú àwọn bá dúró pé àfáà ló lówó ni jọ dúró pé nìkan ní ìlàsí gbowó fún àwọn àfáà ìlú míì wà tó yẹ gbogbo adọ́mọ̀ fẹ́ ni yìí manage kí ni plan lórí wọn tí àfáà bá tún wá wá sọ jù wàhálà tó nílẹ̀ Yorùbá pàṣẹ ní imam asọyìn dandan òun ṣé kó mọ òun pa ni tó àwọn nǹkan tó bí problem délé bọ́ à nítorí àwọn ìyẹn ká mọ́ wa sọ alàmọ̀tàlà ayé àbúrò náà ara lè sọ àwọn sọ yìí la ní láti lọkọ̀ rẹ̀ tẹ̀ ìzákùnlá fẹ́ ayákùnlá marhaban àwọn ìsáàdù wa tí a máa dáwà lẹ́kọ̀ọ́ ṣe kejì wọn jẹ́ ọlọ́kọ̀ bá sọ wọ́n jẹ́ ní nǹkan eh, báyìí owó yìí ò ní jòkó ó ní kí làwọn èèyàn fẹ́ benefit káwọn àfáà lẹ́kṣọ̀ wa ẹ̀yin ẹlòmíì náà wà ó lè jẹ́ ẹlòmíì ti gbọ́rù lẹ́kṣọ̀ bá ìgbẹ̀yìn ó lè tó wọn ó lè dé ní wọ́n yẹ ó lè lé two years kò ní opportunity àti kò síwájú àwọn àfáà tó bó ṣe opportunity lẹ́nu ká fi mẹ́ẹ̀kì kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ kó béèrè question nǹkan bá yóò yé mi ẹ ṣàlàyé kó yé mi kí n tó yẹ kí jòkó yìí wà fún nìyẹn but nítorí káwọn àfáà náà change ẹ̀ sí à ń gbowó báyìí ni pé ó ti ṣú àwọn àfáà yẹn náà àwọn èèyàn ò ṣe dáadáa sí wọn àwọn èèyàn ò bẹ́ẹ̀rí sí wọn rò so àìrí tí wọ́n ròyìn ó jẹ́ káwọn náà rò pé òkè pé akáwọn bẹ̀ kan da gbogbo ẹ̀rú ọlọ́wọ́n jẹ́ ẹ̀ka dọ́gbọ́n sí ti ẹ̀ pé ìbádẹ́mọ̀ sọ kí ní kan wá ní tọ́mọ bá gbọ́gbọ́n kúkú ìyá rẹ̀ náà máa gbọ́gbọ́n sísun òun ló fi gbogbo owó ọmọgbọ̀n owó ọmọ òkè ẹni tó gbọ́ ọmọ ọmọgbọ̀n níjọ fún mẹ́rin ọmọ yẹn padà wá gbọ́ sẹ́mọ́nà àfà pé àfà ọjà kẹrà fún mi jọ yẹn o ọjà yóò tà wọ́dà àdúrà yóò gbà àjọ ẹ̀rí fọ́ọ̀dì owó mi tó pọ́síbù tó akọrin akọrin tọ́ra wa ní gbogbo àwọn owó ẹ̀ but òdodo ọ̀rọ̀ ni pé àwa èèyàn ẹja change attitude wa sí àwọn àfáà ẹja ọmọ tọ́jú wọn ẹni àfáà tó bá súnmọ́ wa wọ́n wùyọ́ the other. then àwọn àfáà náà kan sinmi gbogbo àwọn tẹ́lẹ̀ owó ìgan táwọn àfáà bá gbọ́n ni kò pè wọ́n wọ́n tẹ bá wá jòkó tẹ̀sẹ̀ jẹ́ kọ́mọ́ náà two hundred one one thousand five hundred ẹ̀yin náà ò ṣe dáadáa. láàbọ̀dà àwọn ọmọ sọ́rù kan báyẹn ẹ má ti rò ó ni. ẹ bá lọ bá ọ̀sán tó bá sọ pé wọ́n wá sọ̀rọ̀ àdìbáríkà báwọn ọmọ ẹ̀jẹ́ yóò gbọ́ nǹkan tó wá bí eléyìn àwọn àfáà tó ń sọ owó àlùbáríkà yẹn náà àwọn náà mọ̀ káwọn kọ́ làwọn bẹ́ẹ̀ fọ́mọ lálùbáríkà àwọn kájọ́ gbà wípé àmọ̀ káwọn kọ́ la máa ta àlùbáríkà àbọ̀ èèyàn máa la fẹ́ ṣe ra ká lọ́wọ́ ni ẹjẹ́ lọ bèrè lọ́wọ́ náà náà ó ti ó ti clear but ẹjẹ́ tí gbogbo wa kájọ ṣe àtúnṣe ibi tó ní tó bá ti kẹlò mí náà kẹlò tí gbogbo wa bá jọ tún ṣe àwùjọ wa yìí máa dáa tẹ́lẹ̀ gbogbo àwọn ariwo tarí tó lọ lórí íńtánẹ́ẹ̀tì yẹn gbogbo ẹ̀ ó máa wálẹ̀ ẹnìkan ò ní máa sọ pé bẹ́ẹ̀ bá ti wá jẹ́ ṣé ká kú ṣé ká kú ọ̀sẹ̀ máa fẹ́ kú mọ́ then ẹlòmíràn ni wọ́n sọ pé ẹ má gba kíní mọ́ tí ò bá ti sí tó gbogbo nǹkan máa lè máa lọ bó ṣe yẹ kí ó máa lọ tó abẹ́rẹ́ ọ̀rọ̀ wá subhanahu wa ta'ala ọmọ tí a torí ẹ̀dùnkún mọ́ ṣe ọlọ́mọ àṣírí máa lálùbáríkà muslim abu huraira kò lè tó abu huraira àkẹ́kọ̀ọ́ àmọ́ irú ẹ̀sìn tábù huraira ṣe ọlọ́dẹ́kùnrin náà ṣe wẹ̀ ìbẹ̀rù ọlọ́run tó wà lára Abu Hurairah ọlọ́ba ajogún ìbẹ̀rù náà fọ́mọ̀ yìí náà ìgbìyànjú fún ọ̀rọ̀ ìmọ̀ tó wà fún Abu Hurairah ọlọ́mọta àbáwá ajogún ẹ̀ fún ọmọta bí náà àwọn mọ́mí wa wá express feelings wọn pẹ̀lú brọ́dà wa Al-Amin àtìyàwó wọn àti ìtàrọ́ ní àtọkọ wọn àti ogun ọbẹ̀ pé á ah, àwọn rí ìwọ ọmọlúwàbí lára wọn pé bá ṣe jọ ọmọ dáadáa lọ́dọ̀ àwọn yìí ọmọ tí wọn náà ọlọ́ba aṣọmọ yẹn náà lọ́mọ dáadáa ọ̀rọ̀ tẹ́tẹ́ sọ yìí ó múnú tí wá dùn ó mọ́rí wa yá pé alhamdulillah so níta mọ́ ń gbọ́ ń bò mí ní àwọn alùsùn náà alágídí ni wọ́n tó lábá tí wọ́n ń gbọ́ pé èèyàn dáadáa ni wọ́n jẹ́ pé yẹ kí inú wa dùn lórí yẹn náà. ọmọ tí ń ṣe kìíní kan. ok ń ṣe pati. ọ̀ ní wá.

ẹ̀ẹ́dẹ̀ ní kí wọ́n bá tẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀dẹ̀ ní ilẹ̀ pọ́pọ̀ ọ̀dẹ̀ pọ́pọ̀ èyí máa ń sọ fún wọn màá ní ọ̀nà lọ́wọ́ àwọn lóòótọ́ aláfẹ́ làwà ìgbọ́nà mọ̀ pé àwọn ti lára wa náà ọlọ́run Alhamdulillah. Okay, ma. Alhamdulillah ọmọ tó dúró sí ẹ̀sìn mọ́ kọ́dà tí tọ́lọ̀ tó máa ṣàánú wọn dé ẹ̀fẹ́ lè wọ báyìí tọ́lọ̀ tó bẹ̀rẹ̀ lábọ́jára tó wà. aláàbàtúwà alhamdulillah àwọn tó wà lọ́dọ̀ tó fẹ́ ẹ̀fẹ́ lè wọ fẹ́ tó máa jáde. ọmọ àbújáde tí wọ́n dùn ọ báyìí alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah àmín àmín àmín àmín. Àmín. Àmín. Àmín. Àwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀. Àmín. Àmín. Àmín. Àmín. Alhamdulillah. Àmọ́ ẹ jẹ́ kí àwọn tó wà lọ́wọ́ tó kù náà kán mọ́ ṣe bí àwọn brọ́dà Lámín ṣe ṣe, àjáwọ̀ ti tanọ́ díà ṣe ṣe. Alhamdulillah. Ọlọ́wà rẹ̀ jẹ́ káwọn náà lè mọ́ ṣe bẹ́ẹ̀. Ibi táwọn mọ́mí wá ti bẹ̀rẹ̀, tọ́jú wá parí àdúrà Wọ́n ní àwọn ọmọ àwọn táwọn sọ pọ́ wà lọ́wọ́ yẹn àwọn brọ́dà làmí ìtọ́jẹ́ bàbá ọlọ́mọ ilé wípé tán bá àwọn kan kí ń lọ patí wọn kì í ṣe birthday wọn kì í kíyàn fún birthday tẹ́ bá kí wọn wọn ní dáhùn wípé ah, àmọ́ ọmọlúwàbí ni wọ́n o wípé ìfàṣọlọ́ tó wá jogun mọ́sálásí sí ẹ̀gbẹ́lẹ̀ wọn wọ́n ní àwọn tó kù wọn tán wà ń bẹ̀ àwọn ò tí ì mọ̀ ṣe irú nǹkan báyìí àwọn wá jẹ́ káwọn náà kan tún mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ bá ṣàbíjọ ọlọ́run ẹ̀káwọn náà lè dúró tó lọ́run kan lè ní ìbẹ̀rù ọlọ́run dáadáa tẹwáyé lára àwọn ẹni tí ẹ̀fí bá wa polówó dáadáa ọlọ́mọ́sí àjẹ́kó pọ̀ ní àárín gbogbo wa ọlá àlùkòjẹ́ záàkó láàfẹ́ ẹgbẹ̀rẹ́ wà ọlọ́ọ̀bà sẹ́yìn ẹ̀sàn olórí àsìkòrò nípẹ́ tó mọ́ bọ̀t àsìkòrò nípẹ́ tó mọ́ àwọn sáàdùwásùwá pẹ́ díẹ̀ ọlọ́ọ̀bà àtọwọ́lẹ́bùn ọ̀nà yẹn ok sir. màmá wa bẹ̀rù. náà. ọlọ́run bá kí máa yọ ìpàdé. àmín. Allahu Akbar. Hmm. Ó wà ṣe bẹ́ẹ̀ tó máa fi ṣàkóso. Àmín. Àwọn dájú wa náà tún fi fún pé dáadáa ló wà lára wọn. Ipé dáadáa yẹn àwọn òfẹ́ kó kúrò lára wọn. Ọlọ́run rẹ̀ jẹ́ kó kúrò lára wọn. Ìyíntàgé ń fi àyè àwọn ọ̀rọ̀ ilẹ̀ ni pé alákatakítí náà máa ń pa àwọn tó ń ṣe ìsìláàmù dáadáa.

pé gbogbo àwọn tó kù ní fámílì lọ́wọ́ náà sí ìmọ̀ ṣe káwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́dẹ́ káwọn náà lè mọ̀ ṣe bẹ́ẹ̀ tó wà nímọ̀ lọ pàtí mọ́ wọ́n rẹ̀ jẹ́ wà nímọ̀ lọ pẹ́ tí ó pàtí òkú wà nímọ̀ lọ kan ok ma. ok ok ok máa ń pàdé. ok ok oh. a lọ pàdé ibi a lọ tó tó lọ tó ní a tó lọ pàdé. pé báwọn lè fi mọ́ra wọn torí gbàyẹ̀ jù kan ṣoṣo ni ọdíjé máa wà ọdíjé máa ń wà àgbọ́yé wà pé fáwọn lè fi bíra àwọn hmm. tó bá wọnú fún mi lọ mo máa lọ jókòó sí wọn o aláhàtúwà mo lọ jókòó sí wọn nítorí bẹ́ẹ̀ náà ló máa gbà lọ́gbà tó ti ṣe ọ̀nà ló máa tóbi lọ ṣùgbọ́n àwọn ọmọ yìí ẹ̀ ní wọn bẹ̀rẹ̀ aláhàtúwà ẹ lè máa ṣe nǹkan mí o tó jẹ́ dáadáa ọmọ wa bẹ́ẹ̀ oh tọ́ba tọ́ba ti jọ inú ìsinmi àwẹ̀ máa ń pè mí àwọn tó kúta lọ́wọ́. alhamdulilayi. tọ́ba ń ṣe léyà tọ́ba pè mí. máa pè ẹhẹ́n ṣẹlú báyìí. wọ́n ṣe láwọn yòókù ìjọ̀mọ́ yẹn. ẹ o. títí gbogbo wọn ti tẹ̀lé ní gbogbo ọmọ fúlàṣì rẹ̀. títọ́ ti ríra wọn. ẹlòmíì lè má ríra wọn lọ́dún kan. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n títọ́ ti ríra wọn nìyẹn. so èmi máa ọmọ àdúgbò ọ̀pá wọ́n bá náà wò èmi á lọ o. àgbẹ̀ ó dábẹ́ kẹ́dà túbọ̀ máa lọ mà. èmi á lọ o àwọn tó kù kó tẹ̀ sí i. nbá máa lọ bí sẹ́lá lẹ̀ tọ́jú. alhamdulilah alhamdulilah. wọ́n wọ ọmọ ìfẹ́ tí mo sọ yìí. rárá àmì o. náà àmì àmì mi o. náà àwọn ọmọ wọn ni o. náà mo ti á tù ìyàwó kí ọgbọ́n àdáyé. alhamdulilah. ọ̀ní lọ ṣe òkè tẹwárí nítọ́ ń ṣe yẹn àwọn tó bá sọ lọ́hùn kà nábì lọ sọ́mọ̀ fáwọn oníṣẹ́ lọ́hùn kó lẹ́sìn rí yẹn tẹ́lá wọn bí dẹ́ẹ̀ ti yẹn wọn fi sọ́bọ̀nù wọ́n fi ń sọ pé à eléyìí ò bá sọ lọ́hùn lọ à ní lọ́bẹ̀ ẹ̀yin brothers dájọ́ ń ṣe sọ náà. ok ma. oye oye náà kò ní ìkójọ sí jẹ́rí anything tó bá ti jẹ́ pé kò sí lára ayùwà bọ̀tẹ́ ẹ̀ níbi wọn kọ́ mọ̀ ṣe dáadáa níbi tó yẹ kọ́ ti ṣe dáadáa fún ibi tí mò ń lọ nìyẹn so àwọn ta jẹ́ brothers ok sir àárín kan mẹ́ ok sir ok sir Allah Allah ẹni tó máa fàárì ṣẹ́rí ẹwà jẹ́ bèèrè báyìí níjọ́ táwọn tọ̀hún yẹn náà yes ma mọ́mí wa ń dọ́tà àwọn yẹn náà bá bímọ ṣé àwọn náà mọ́ ń lọ àbí wọ́n ti ń lọ wọ́n máa lọ àlùwà ẹ máa fi jẹ́sì pé ọlá pé yẹn jẹ́ Christmas yẹn àwọn bìlíìfù wọn ni pé èèyàn kì í celebrate ẹ̀ òfin Ọlọ́run dẹ̀ ni Ọlọ́run ló ṣe lófin àwọn dẹ̀ ti tẹ̀lé Ọlọ́run so bẹ́ẹ̀ ṣe ti gbà àwọn èèyàn náà ní kẹfà àwọn tó gbà and after all wọ́n ṣe dáadáa níbi àwọn ètò pọ̀ tí ó gbọ́ náà ròyìn látàárọ̀ Christmas ló ń ok tí wọ́n ti ok ìpàdé ọmọ ọmọ lọ́jọ́ báyìí ni gbogbo wa lè ráyè ta lè pàdé. ta ok ok. ọjọ́ yẹn lọ́jọ́ Christmas lọ bí wọn. náà fẹ́mọ̀ nǹkan tí lẹ́tọ̀ wà fún mi. mi ti fọ́ra mi. àgbọ̀yìn wa. bá mi lè sọ ní ìlú yẹn o tó bá pe alájàgbàgbà kan ní ìlú lọ́gbọ̀n yẹn tó bá pé láàárín ọ̀hún ní àwọn mùsùlùmí pápọ̀ wá pàdúrà mí. àmàjọ ọkọ mú alhamdulillah alhamdulillah. bẹ́ẹ̀ bá ní mo ní muslim association ẹ̀rí dàmásì àti ẹ̀rí láàzárì láì. aṣọ bẹ́ẹ̀ fún mi ṣe kó mo ti kọ́ra mi lé. àgbọ̀yìn wa. ìkọ́ṣẹ́ rí ìkójọ ìkójọ la kó papọ̀ sílé ríra wa bàbá mi ìjọ Christmas náà bí hmm. brọ́dà mi ìjọ yẹn ni gbogbo wa máa ń pàdé nínú ilé wọn. ok. ìjọ gbogbo ọmọ ọmọ ọmọ nǹkan. bọ̀dé kò dẹ̀ ṣe pé a fi ń máàkì ọjọ́ tí wọ́n bí bàbá yẹn. ọmọ àgbọ̀ ìjọ yẹn wọ́n bí bàbá yẹn ìjọ yẹn lọ ní àwa gbogbo. ẹ wá fi ń máàkì bíbí yẹn ọjọ́ wo la lè pàdé ní ọjọ́ ẹ̀ ọjọ́ ẹ̀ ẹ̀hẹ́ ó dà pé ìjàpá òkú ní ẹ̀sìn ní ó ti ń clear ó ti ń clear sà ok nà ok nígbàtí bàbá nígbàtí bàbá ọlọ́run ò lọ́gbàdá nígbà rẹ̀ lọ́ máa ń fi owó nítorí nígbàtí bàbá ti kú pàápàá. ok gbogbo owó tó bá ti gbàjọ gbàjọ gbàjọ olórí ẹbí tó dìde ń ọlọ́run ìjọ ìlọ máa kú bọ́ni kálukú tó wọ́n ti dọ́dọ̀ oníkálukú máa wá. wọ́n máa wá ń jọ náà. nígbà tí bàbá òjẹ̀ sí ìsìn náà oníkálukú pọ̀ ṣe ọ̀rọ̀ tọ́jú ọ̀gbìn. bọ̀ ṣẹ́rù ìjókòó yẹn táà lè gbé sí ìjọ léyà ni. ìjọ léyà sẹ́mọ̀ pé ìjọ léyà máa ń tẹ̀síwọ́ ìjọ léyà ìlú ọ̀dọ̀ wa ń lè o. kí lẹ́ rí sà? ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi àwẹ̀ ń gọ́ àbọ́jọ́ kejì léyà àbọ́jọ́ kẹta léyà àbọ́jọ́ kẹrin léyà jágbọ́sà irújọ́ kejìléyà ọlídé máa wà níjọ́ kejìléyà ok ìjọ ìtúnú àwẹ̀ àbíjọ́ kejì ìtúnú àwẹ̀ ńkọ́ ẹ máa ní kọ́jọ́ ìtúnú àwẹ̀ àbọ́jọ́ ìkejì ok irú ọ̀hún yẹn kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe kódà ń jọ ọdún yàgàn ọ̀fun mọ́jọ́ tó máa jẹ́ ọ̀fun yọ̀ lọ́gùdé. ìbọn àwọn kìíní yẹn ni pé àwọn ẹni tá à ń sọ yìí èmi mọ̀ pé pẹ̀lú bàdé sọ̀rọ̀ wọn látẹ̀dọ̀ bébí náà dẹ̀ ṣe mọ̀ wọn gbọ́dọ̀ gbọ́ ọ̀kan fámìlì kan mọ̀ yọjú mo mọ̀ wọn dà ẹgbẹ́ gbọ́dọ̀ náà ń ṣàdúrà fún wọn wọn dẹ̀ gbọ́dọ̀ gbọ́ rárá kan mọ̀ yọjú pọ̀járí tó máa mú wọn mọ̀gbà ní ọjọ́ yẹn kò ní jẹ́ kí wọ́n lẹ́yọ ọmọ burúkú ti ẹ máa rí pé tẹ bá gbọ́ àlàyé ẹ o wọ́n máa sọ ẹ tẹ́rí wọ́n máa sọ sọ pé ẹ̀sìn ẹ̀ntorí nǹkan báyìí ẹ̀sìn kò wọ́n rò pé táwa náà balẹ̀ wípé gbadá tí mò ń lọ́mọ dáadáa òkè tí ọjọ́ yìí ni ijú àbí ẹ̀ka mú ọjọ́ mi ìrànkọ́ gbọ́dọ̀ mọ́ wa ókè mà kó là tẹ bá pàṣẹ pé gbọ́dọ̀ mọ́ wa láti kọ́ wa láti UK wa Nàìjíríà èmi gan máa bá wọn jà nítorí ẹ̀sán bá wa ókè mà ókè mà ókè mà ókè Okay. Títí wọn. Mo understand. Nítorí pé ọjọ́ yẹn láyé wà fún everybody. Láti lè bẹ́ẹ̀ ni. Láti ní ìṣèjì. Ó kọ́ ni, àwọn rálì àbá pé àwọn ọmọ bọ́lá lé ìsú kọ́tò ìsọ yẹn. Wọ́n máa ń pe gbogbo ọmọ bọ́lá lé náà máa wà lọ́sẹ̀. Níjọ́ ọdún. Níjọ́ ọdún níjọ́ ìléyà gbogbo àwọn ọmọ rẹ̀ tẹ́tẹ̀ kánà wọ́n jù. wọ́n máa tíráàbù wá láti. a tíráàbù wá bẹ̀ wá torí ọ̀rọ̀ àti rọ̀bí ìṣúlọ̀bẹ̀ ló máa ń pè àti rọ́bì ọ̀rọ̀bì ọ̀rọ̀bì wọ́n máa ń pè wọ́n máa wá gbogbo wọn máa wá. ṣùgbọ́n ibi tó ń jókòó sí yẹn ẹ̀rù rẹ̀ bàjẹ́. lọ́bí bó ti wà ń bẹ̀ yẹn bọ́ọ̀ fi jọ́kàn bá wọn jókòó jọ ti ṣe pọ́ fi ṣe pàtì. ok. ọ̀sẹ̀ mu sí. ok. púpọ̀ wọn náà ọkùnrin sí alhamdulilayi alhamdulilayi. ìjẹ́ pé kò pàdé ọmọ ọmọ. ok. ṣùgbọ́n èmi ò lè má lọ tó tó bá ń ṣe christmas. ẹ máa lọ. ẹ ṣẹ́rí ti fi táwọn mọ́mí wa sọ ẹ̀ tó ní christmas yẹn ṣẹ́rí kìíní kan ní islam ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ní táìmù àmì àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn apò ìpòsíta nìyẹn wọn ni kí ó kéé jẹ́ ká mọ bá ìṣe tiẹ̀ kí wọn náà kájọ mọ ṣe ìwà náà anábì kan ti jẹ́ gba proposal yẹn kọ́nà tó wá ní hùn kúlíà ẹ̀yù hàlùkàfìrún láà àbúdú máa ta àbúdú wàlà àǹtùmọ̀ àbìrúnà máa àbùdú wàlà àna àbìdù máa àbàtùm wàlà àna àbìdù wàlà àǹtùm máa àbùdú lákùn dínúkùn wà níyàtú ẹni bọ́lá ọdún kẹrẹ máa ẹ máa ṣe ní fún kémi náà máa ṣe fún tábà ní christian ní family gbogbo family issue agbọ̀dọ̀dọ̀ máa ṣe tábà bí ṣe náà lọ ibi ìkẹyọ kan tó ní kálukú àti ṣe sí ẹ tó bá ti débi ẹ̀sìn wa a máa ṣe fún ibi wa tó bá ti débi ẹ̀sìn tiwọn náà káwọn náà ṣe àwọn jẹrí àwọn christian náà free káwọn pé àmọ́ máa wọ́n dára ààrẹ mi sara àwọn ará mo ti rí àwọn rí jẹ́rà christian ṣé nǹkan tẹ́ ń ṣe ní ọdún àwa náà jẹ́ ọdún léra kò gbọ́dọ̀ dùn mí àti mùsùlùmí tí kíṣẹ̀ máa sọ fún mi pé òun ò jẹ ẹran èmi ní àdúgbò tí mo gbé ẹ mi náà fún wọn ọdẹ máa láwọn ò jẹ ní ìrẹ́ nígbà wọ́n ọmọ sí tó bá dijọ́ sí wọn náà kán fẹ́ ṣe táwọn náà bá fún èmi náà àbá ní àlàkùn ààrẹ ẹran tí mo sọ yìí àmọ́ fúnra wa ló ní àmọ́ ń bára wa ti gbogbo nǹkan náà tábà tí náà bàjẹ́ ládùúgbò àbájọ ṣe mítìn àbájọ ṣe gbogbo ẹ̀ pọ̀ tó bá ti di díẹ̀ sùn làkún bí nù ẹsẹ̀ sí nígbàtí ẹ pé àwọn elégún jù tó máa ń ṣe gún wọn mìkí bá wọn ṣe ọ̀dọ̀lẹ́ légún ní fámílì wa tó bá ti ń ṣe gún kó ṣe gún tó bá ti ṣe gún fámílì táwọn ṣe fámílì ẹwù àwọn àfáà táwọn sọ pé wọ́n gbowó wọn gba kíǹkan àwọn bọ́lá sì tèmi ilé aláfáà lè mi ti jáde wọ́n máa ń gbà owó yẹn tá bá dé fámílì meeting a máa ṣe fámílì meeting ilé dájúwa abẹ́kùnkọ́ òyà ìlú ramada ìwọ òyìnbó àkàtọ̀ sọ́nà ìfà àtẹ́yìnbá ń jẹ́ àwọn asúpèmí àfáà ìwọ ní kó lọ parí gbà ràṣídà àti kìnnìkan má lè lọ parí ẹ̀ fámílì ìdùnnú yẹn

ọlọ́ọ̀bá àti àdúgbò àti ìjọba àti ìrìnà ẹ̀yàbẹ̀ náà bọ̀lá akọ́lọ́mọ tí a gbàjọ́ mọ́ra ìgbó ìfún àlànà òbá dàpọ̀ tó àwọn ìmọ̀ padà bára ok tí a rí bẹ́ẹ̀dẹ̀ náà kí màmá wọ́n máa tún ọkùn ìlọ́tọ̀ fún un ṣẹ̀jùgbà ẹ̀ ṣẹ̀jùgbà ẹ̀ bẹ́ẹ̀dẹ̀ nìkan náà inú mi lùkẹ̀ kọ̀ǹfàmù yẹn ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn ìsáàgù wa náà láàrin ìṣẹ́jú díẹ̀ tó ń forí sọ́lá láàrin alọ́kẹ́lù alọ́kẹ́lù ìzáàkúrò Adáwọ̀pẹ́ fún ọlọ́run. Náà. Ok, ká padà wá bí. Inshallah. Inshallah, later, I'm going to continue with the Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.